kan n tó lé ó tètè yanjú díẹ̀díẹ̀ tó bá ní àwọn aráalé ṣègbìyànjú láti láti jẹ́ wọ́n mọ̀ wípé yes nǹkan à ń lé nǹkan kan nǹkan kan ń bọ̀ ẹgbà tọ́wò náà kí tọ́wò yẹn ó lè ṣe kí ni kó fi pé gbẹ̀mú wá ọ pàtàkì kì í ṣe pé ah àti pé ó ṣe o àti kò ṣe o gbogbo ẹ̀ akàn wá rí i pé paro paro paro paro náà is coming náà lọ sọ àwọn èèyàn sí rárá haram kàtà.